malam wa onye nọ n'akọ ezi ka kewa akwọ ni wa akọ bɛ dɔwɔri sili nisɛn dɔwɔri ka ye gɔni bɔni nye wi dɔni sɛn dɔwɔri ki na ka like who are you this your awkward looking but onye nọ n'abọ ya ọnụ. ọyọ suma kana yi daake the reverse of it ẹ ọ nyinaa nyinaa na di mi na da now this time around not do kọ daake ọ̀nà kọ wọn wọn là ń yẹ satisfaction ní derive then owó ni wọn ní ìdọ́sọ̀ wọn tọ́ ni kàmi salamu aleykum danya wọn tàwọn kan your the hypothalamus will be in vibration. oyo sima kana he do sire ho do da do ase ya so one man understand the concept of love e will say marriage argument in ehi because let me tell you manyan kake 90% of love no si unyo is hidden ẹwọ ɛwɔ ɛwɔ ɛwɔ kyanki kyanki even akɔ one hundred and one oh one ɔno ahyɛ abana ɛzɔ ɔne ninety percent tan over hundred bɔnɔ tɛ wɛɛ do ayɛ kɔnye ne osewa na dɔw do moziw do ayɛ kɔ siri a ɔgye ewere otu a dɔw hɛrɛ ba ha do wɔn anaka etuare otu ɔmɛ so banyɛ wɔn anaka etuare ɔhyɛ anan. ɛdɛ nɔ no wɔyɛ ɛdɛ okobi a ɛyɛ nyinyi and abo ɔsɛ ɛdɛ ka yi a ɛbɛ ɔdɔ mɛ ani ewu yɛ ɔsɛ ɔdɔ n'ala dɔm ana ɔyɛ ara nɔ ni ɛhɛn bɔs aba yɛ osi osi lɛ awa wɔn ɛwɔ ɛwɔ azɛ dɔm do kɔ mɛlɛ ko wa do tu owu ɔda ka ayɛ di pɛrɛ n'ahɛ da akpa di pɛrɛ kɛlɛ lɛ ka ayɛ kɔ jɛ bi yɛ ɔno wɔn akɔ nyi ɛwɔ para wu ɛwɔ ɛwɔ azɛ ni dɔm lɛ bɛ jɛ pe wu. na ate ko so na os mm onya na adọkọ na anyu do na anyu all these things are there the honor na yetere dure ko anyu ne do control law agodo ko moro wi se akunya ntura o kape do daroto do daroto ruwe ejenye enwere nenu musatu rasulullah miss kama hela do wa ro te na chara do jira wa re wa o oyeko wa re wa o ba wo tan o se hayato o ba wana lie down flat do ri we aso akokare eh we kare do ni akwe days ka wa kare because oil kan lè fail eh? dàwọ ha ẹwọn náà ìka ọ̀chẹ̀ lẹ́tọ̀ ọ̀dà dọ́ka maybe anyimọ̀ náà yàrá ndọ̀ ọ̀chẹ̀ lẹ́tọ̀ dọ́ka my only sweet heart the only sugar in tea the dọ́ka without you there is no life ọmọ ìdàgbọ́ tó rẹ̀ ẹ̀kọ́ rẹ̀ fail lánàá ọ̀nà rẹ̀ fail is ka kara because eh no nyane always get in fail ina ngure non is ka one one do nyima e wana man chere to ba he no e kan ko ni le ngwa da e u di di yalo andoji wọn mu awo dama ne kawa no do nyanya awo ndo ka andoji kewele oni oni eye eh Ọ ọnọrọ n'ala mmiri e <laughs> ah, ya etere akwụkwọ si ma kọsọ wa uduzo ya dukwa odukọ eyi dọkọ wa ayị katọ ọmọ ya kadụ ka yee goole ọrịa kadụ ee Ọ eh? dị dun yi jọ ọwọ anọ ekono si udu ayị wọlaị a misa hundred times wọ clear ọmụ nọ a si lọọ bụ ikwu ọkụ ozi. okoyarin jere ninka iduhan so obusha awati mina nisa all oh, need to understand the concept of love and before i go further with kama make a difference na can you love only illusion ah nisẹ nyina ika illusion ẹbi eh? they are not love ọyọ eko kọnyẹ na ewetu dọ kaka ah wee nyinya kaka sẹ okuri nu ahọn mẹ laika mi. ka anya wame kwe na ka is an illusion oyoko mara ka mi ko onye ene ti le awo 199 na na site kunyala nkene we ni onye ne wa charge ta so kunyala kene we ra won that's why awo ra zon ne ne le pataki ota da da so ya ne ho o yin ehi de lo ba ha hi en kene da ah ko nye wa aja he da ke won aja he gonun o mo ka ka assalamu alaikum dia ne katan wa alaikum salam ai wa wa da hi azawo yo ana won aga no ile iwuri john so ago was the illusion onye na waka ka ma 100% percent love mesiri ahụ mesiri ahụ n'adam is an illusion mem nye translate illusion n'ebira hmm. eh, ah, it is ah ehe eh, awokumeyi eh, bọ́sù wọn ụdị apá òjà ọ̀kẹ́lẹ́ i love you i love you i don't want to miss you eh? i am missing you i am missing you i am missing you ìsìlẹ̀ tiẹ̀ jẹ́ ẹ kò mí ìsẹ́ ọkọ̀rẹ́ kọ́ ọlọ́run lè mí ìsẹ́ ọ ẹ wo yan ọ yóò súnmọ́ ọ eh, àwọn yawwa jebe usaba yawon wele enwuwe enwuwe naka islam and love dami ha tutɔ jana ire ni nyan de shɔ zeze ɛn eh? e ɛnwo mahabatu zawjat ami ha da kpufulawa karan wenon wenon awalan ɔyɛ ŋa awalan ya na is na kidire no they are they are at a low so enwere na ahịa ebe a mba ọka ihu nọ n'aka cost a na keke eso oyi buhari ọsọ na ahịa ebe ahụ anasụrụ ka bụ enyi ime anyị ọ ya osuma aka nụ ati nwu ya na nka the best thing in life We na ndị bụ the best thing in life aka tụọ na ọ na-ata ori dị lọọ wasị hụ irú ẹ̀wọ́ lẹ́yọ̀rọ̀ arrange with them a guide to lasting love eh? irshad ila hub daima or ko a guide to lasting love when who, who islam even fa a treaty is love abẹ́ òní àmà ni concept of love islamic perspective so they are here. ọba kene. How ha answer that text our message ọ na-ata read do week oye kwuo mgbe ọ na-ata read ahapụ ọla ka ọhụrụ ezi ka ọ na-aka na ọ ekwunọ so ịhụ illusion nenen I need to difference between illusion and love. Abana ah, na that one you tinehi. More than half and is illusion. go anye nwe The real love na na ashe nwunye. Agwa wo love na ka never rusi. Ka onye nọrọ nọrọ emuhi nege. Allah just one percent. ekele nya aga ke love so ni reke no ka ka oba ebaru se naso it's just what 1% 1% of the love where in the thomas ya ni ka dem do ya to do ka osemi where na ka ni why ka koko bi ai do do ai ga osemi and why ko no no nyone so e won na na ana cause sickness into <laughs> go mentally be careful him now wanyo netine Why you unyi love tere eh? jama de ko maka cheino ini oka kaifa taksibu hubbu zawjatak wezika osewu wamaniza oyiko wamaniza tinukwalu daka wamele dewre akunu eh aka ah, mukare odanya oh, ona oh, na ka ona oh, ona hosule samel eh samel ebwa lusimale blame samel eh <laughs> adaka mkiwa dono wana chonye wana kaka ah prof prof <laughs> osicho ako akusala jenyu alhamdulillahi rabbil alamin prof prof <laughs> ah onye ne bonun to muri ka sallallahu alaihi wasallam ka ya try yani he hisas raqiq wanyi wesika wewi nilo wose uma kanyo ni feelings ni affection no se affe or affect how agoku osan when you become at the use anuntu sallam kallaa yadul janna at the use wọ́n ní jẹ́lọ́sì wọ́n jẹ́lọ́sọ́sẹ̀ òṣèlú lọ́jà àkàrẹ ọ̀kàtà òrùkì sábẹ́ sábẹ́ òkòkò rẹ̀ ọlọ́ kàrẹ́ tó mú sọlá ọ̀sẹ́lẹ̀m kà mẹ́rin kò sí mọ̀ lọ́jà àkàrẹ dà àkàtà mẹ́wọ́n dín lọ́wọ́ iná mi kàrẹ́ máa ló sẹ́yẹ̀ rẹ̀ sọ lọ́n tó mú kó ẹ̀rọ náà náà àmọ̀dì wù náà wọ̀ hmm.

يجب التعامل معها بالرفق وحنان وحذر كي لا تتأثر مشاعرها أوكا أرى واجبي التعامل معها كا in your dealings with her iná yẹrẹ ẹwúrẹ ọ ẹwúrẹ ọra bi rifk anyi ọyẹ hẹhẹ anyi ọyẹ tàwọn tàwọn ẹni asore kwehe kwehe on the rush oyi ko asore kwehe rush poru o wa na asuna affect her feelings to the extent kon tomo sallallahu alaihi wasallam wa ka ko se unini eni uhine on tomo ka tawana eh the rifq tawana heheni oyi ko asore na bimaana ɛyɛn na nyɛ na ɛyɛ ɔyɛ sima kan aso de se turo sewu ka bɛn ne mɛ sike yɛ wɔn ɛn ɛn yie tɔmɔ de tanwa tanwa tanwa tanwa ɛɛ anya ika mo tanwa tanwa na báyìí mo no tun o tanwa do hijab titɛ ɔyɛ ko báyìí mo no tu do do gbogbo titɛ nazɛtɛ ɔyɛ ɔna wa hanan ake hanan eh hanan ana ini fakulu hanian maria ayo nete ayo hine then wa hazrin ati with caution wa saba kai la tata'assar mashayirha wa suna affect feelings and asaabi nya ɛni ne bi kosa dan to mori ka rawai da ka ya abu kasha ruwa ruwa mɛtɛ ɛwɔ abu kasha la alkawarir do not break the fragile vessel ɔyiko wa adam amɛ kaka ɔtam mewa no siso gengene ala kof wa en kof ono ronen da ume se la do tu ko do ka tam tam wa ha ko chaka da ken wala ngwe jono to muri use yon an hadith on muttafaqun alayh wa al muslim dawan awsa ini riwaya sahih hadith on ini muslim on to muri ka rifqan bil qawarir tanwa meme tanwa mehehen ni with isogen gene ono nyinne ana wosi onin eh anike atamna mi mishkatul masabi ameka, wakan kuma yaka ah, ija explain hadith anon an kuma yaka cup weta ŋa so wɔza nkɔp ne ati enu e utumatu aje weta ŋa mɛ hɛhɛ ɔtsaka kɛɛ kò nyisa wòra mɛ abɔ nyɛ nɛ mɛlɛ yan wɛ wɛ mɛ hɛhɛ wan nsa wòle kɔmi kɔ nyɛ na wòle lɔ wɔ na ɔka tohi bolimɔr a wa madhi madihi jamali ha wa zoko ha wɔ malabisi ha wɔ tɔbihi ha. watartibiha anyị ah, sọ onye na-esiri ya na ọ asị ya ọnọbụka onye na-esiri ya iri na ohine too much ọya kwuo ebe ka na-akwenye ka uhiwe duso ya pọpụrụ kenet n'ihi pụrụ kenewa wee ọda aha akụ osi mahụrụ adịka wo you are you smile tabasum you smile wa made onye na-ezezi ka agenda wagawa oyeko onye na ọma na abịadoka kai wee racha rachahụ ahụ na nkọchahụ ije na aljanna wee rere so ụda wa aga kene onye na resile wa made hijamali ha ozika wa aga muzozan doka a ah, hmm. ụta ọnọn kai <laughs> ụta ọnọn kai akaka wɔ si mpori ma so wɔ si hyɛ osɔ lama aka nfa ɔba ma hihi ɔba ne ka <laughs> nyɛ do ka hihi ladies wa sena masa ɔmɛnti jɔ do ka awi sini ma mi do nyɛ na dɔ kama nyɛ ne ma ba na ɛ e, ɛ e, yɛ ɔzɔ nora anyi ma kan wa gama fataki kaka kaka mɛ ɛ lewulɛmulɛma awɔ ne mu bɛ ihu no mɛ. wa kweere azụsa ndụ ụzụ ka anyị sọ n'ụzọ edo mmadụ n'ụzọ dị hị na eke nnè wa ama m eko akọ agha k'asọkwu je wozu uku a onye nọ laek ka enyi tey ehu wa g'ama eho welika e, osewu anyị nwụ onye ka o ị na-arụ anyị nọ like ọnụ e like awa anyị asụ disala nke ọnụ ọrịa awa awọ asọjọ ọjọọ na ka ah ọnụ onwe ụzọ a na-eghara onwe a na-ewuche eche lọọ ọbụ wamala abisi ha ọtanye onye na na onye na wanyeket ne ho ɔno aba na ya. ime guri to one thing yesu ga ịlọ na baa hɔ ime guri a nyɛ nyɛ n'ɔnya ano de nyina ɔfisi bi si daade pɛɛ ɔ bi si Otu ụdị yɛ wan osu kí sẹ́sọ̀n sẹ́sọ̀n rọ̀ wá ni ọ̀nyẹ́ nánà ní máa kàánù that is as far back as ninety eight dọ́ọ̀nyẹ́ náà kú léèsì yẹn léèsì ọ̀nà ọ̀dọ́ àbánirì sixty thousand naira sixty thousand naira léèsì náà kú yẹn mẹ́rin ká ẹ̀dá yẹn ọ̀hún rẹ̀ sixty thousand naira àmọ́nìwọ́n mẹ́rin ká sixty thousand naira mẹ́rin ju kẹ́ni sixty thousand naira. Aman ni hɛba yɛ yi dɔkɔ etewu ni hi dɔba ni do ni hɛya zan ago kɔlɔ nɔ kaka kai enyo no daire o kɛnɛ dati ɔna kai o kɛnyo no daire o kɛnɛ dai kɔnɔ nu kusi la nu na wa na hɛ o sixty thousand naira wa let me tell you abɔnyɛ na ma ni ɔyɛ osuma so ọ̀nà ẹ̀wọ̀n mi jẹ́nyẹ́ ṣe wọ́n mọ́ta ọ̀nà òkú yẹn wajimadi hikara wa mọ̀rọ̀dí ọ̀la wa nù wá bẹ́ẹ̀. Hmm? masalatu rasulillah mi si kolomi yẹn na esika ɛna ɛkɔnya hɛn wa k'akɔ rola k'akɔ rola wɛda k'akɔ rola ni so <laughs> esika nye ne ko wa k'akɔ rola wɔtɔbiri ha esikisa no na ɔmɛ kawari asum aso mistake asum mistake do wa ŋun le yi do se omi sa wa kaka.

ọrẹ osùnmọ àkànnà ẹ ọmọ náà sísá rẹ wọn ti tẹ wọn àmàṣe látò yìí sọ náà wọ́n dàkàrẹ̀ àná tó mo ma ọ kàṣà rẹ̀ tó sọ̀rọ̀ ewu ọ ẹ̀ ọ́ dàṣà do kàṣà wọn náà mẹ́kọ̀ọ́ akọ̀rọ̀ wọn ti tàn it's not good wọ́n àrẹ ọ̀rẹ́ wọ́n ẹ̀rọ kàkà wọ́n ẹ̀rẹ́ ó that is ordinary ọ̀nà máa wọ́n sì wọ̀ mí sàn àṣọ kàkà mẹ́rin ọ̀nà sọ̀rọ̀ kàkà iná sí mi ha kàkà ah ah ìsọ̀nù dàó lẹ̀kẹ́ náà ara àwọn ọmọ ẹgbẹ́ àbídìrí máa tó ṣe dáa wàá dọ́bọ̀ kára ọtú mẹ́rin ìnáṣẹ́mi ha mẹ́ẹ̀kọ́rẹ́ this language language okòwì ọ̀rìn language ọ̀ èyí language ẹ̀ national ẹ̀yìn ọ̀rìn so wàá gá máa kàkà á ah, isa ọ̀nà wàá pẹ̀tù ká mẹ́kẹ́rin ká what a good recipe ah look at it look at it aroma eh? what a nice aroma. Esau is is coherent eh? <laughs> according to professor eh, nah. Esau is coherent and cute wa gama onye e na ọrụ ezika ọwa like arrangement an ọya oko enyo na bẹ ọnọrụ ini ile ihe itenyi mala ismail muslazim ba ba control house ni ka house ṣe ibẹ̀sí original become too much amika yanyi diversion of attention musatu rasulillah onye ose wọn ahuka oyi tenya ina ehi enyi ahore nani ebe onye nọ le ami ìrònú omorisi ọkọ ọmọ ọ nọ ni ọ na

onyene oka tuhibbu almar'a azina wa kasratu almalabis oka onyene ene esirehobi pataki esirehobi ewaka wemowin kosikeyoma niduwenyi watukupo wajinenani useukona movi musatusulai ɔsɛ wokɔ no a mɔbe maalam asole yɛrɛ kɔsɛ ne mɛhe ɔsɛ wɔakonyɛnyi ahanye table kekɔ no nyeda ɛkɛnyɛ wike no wirɛ sa ne no sunna ɔyɛ ko sunna awe ɔnyɛ no no kɔ abɔ mɛn da kere table no anye deodorant anye pef right pef why pef nko wana si um um to ɔyɛ abɔ anye anye pef danya he top ifram eh danya he se penyi danya he pond dana e ka e faro no danya pa na e ka da just ina ba mi den ke na sisi do na na re tete da fa na e ka mala de si si cha bana wo danya paro na e ka ile muto den ke na man sisi sini ana ọlaka gwarehi mala kata ohi ohizi ọya onye na-eziri adụ wama na mee ismaka wama ban isi ịdonye nọ nọ wasu abịa ya ahụ dọka ụlam ahụ ụlam ya nụ هو الأول والآخر والظاهر والباطن Eh? so onye أنا نرى لك كسرة malabis anyere like nyoro oziko no sheda. lace eh aba no me ere ni galilo dam aban wa ka weda ko anyi zudo no ame zudo nye na ko no nyen o yosma kana he esen to mori abesi aka na enyo sallallahu alaihi wasallam so abon ne inu so aboko were were ya na n'ahịa were ya nkwu ka ihe ahụ ọrịa enyozu uru ose ọnụ obedo so kwa hwenyi ụkwọ ọdịnarị ụkwọ ụkwọ na ikamala ozi na ọ iji sasisi enwe dụwa onye nọ onye e, na ene esiri ọnọrọ na ịka ọdụgbanye nwan ọka gwa ọdụgbanye nwa ahụ inu osi agwụkọ onye na ọla ịkọ ọnọrọ na amịsọị ana humble ọka tuhibul mar'a azawjal karim asahi fakun kariman ma azawjatak hasba stata'atik onye na ọla ịkọ na ịkọ dụgba anyị nwanne donyi prịnsịpụ agwa baba mee nwa ọdụ osi wọdọ tụọ dọọ laịka nụ ama asụ baba re mene mehi esteta masta tọọ tụ nke ne osi ewe ọla ịkịka yi ọla ịkịka ya abụ mee ọ ịkụ mọnọnụ uzikọ asara mọnọnụ uzikọ amanị mee mọnọnụ uzikọ amanị dọọ dụgba anyị nwa ahụ osewa alaikika waduze kumukumu zizi do waduze kumukumu zizi wada kado kumukumu za gobe mwao waduze kumukumu za gobe sewu do so banye mwao osewa alaikika na hoka kawa honere aika ono ole ono eh? kene brother and brother with sister ló bá yẹn wọn o kò sí ọsẹ ọlá ẹkọ náà ló bá yẹn wọn àyè wúlò lóyún náà o ọsẹ wọn wà láìkí kan náà yàtọ àhà ẹdọ náà kẹkẹ àkúnya ní kẹni tì ní ọdẹ akẹni hà ọ ẹ náà ìkàwé ṣùgbọ́n yóò ṣe èrè kan àwọn ẹ̀dá kan náà yàtọ̀ dẹ jìsìkẹ́ náà yàtọ̀ dẹ era ile udaka ni hono no ndo mara so banyeo so banye nwa wake bose ona ore odoka obo mo du banye nwa du banye nwa o azu le pozo ya topa do na pozo o se uja do ai ajari nyatu pa ndoka o ma hejaro non so banye nwa ahụ ọrịa osima ka nụ nwaanyị ahụ banye so banye nwa ahụ sọsọ ewetu ka lele ara kwe pati ya eresu umenechi je ụka banye nwa ahụ <laughs> ile gbanye n'ọka ọ rụrụ pàtàkì ọgá ọ kwenye n'elu wọ́n sì dùn banye nwa ahụ azụkụ kpere mkpere shet like ọdụ gbanye nwa ahụ enye ọ daka ọ naka bụ ọwa dọkọtara ihe kwọrọ kamelụ na abị chakola nwa na ihe kwọrọ ọzụzụ gbanye nwa ahụ asụrụ ebe dose ewurese wa ọdọrọ na ka ọka mala enye onye fiti kai ọmụrụ chakosa ewuresu ilewara chaka ọba na abịa daka onye fiti na ahụ ndo akwenya wa hala kwenya ka kazo amekwenya wa ku too much asuko mu wawo du ko alojoji du wo richon brown do wa da woni adere ya nyi sa ya wo enyi biti <laughs> so so banya ma pala be selective تحب المرأة الرجل القوي الشخصية الواثق من نفسه الذي له مكانة اجتماعية محترمة onye na ọla ịkọnọrọ na eke ụkatọcha ụlọ adịzi onye agwawa ama exercise osewa na adọla hiri ahụ dutu ọnụ ọlaghị ewetu ọla na ekosewa adahịa nị anyị sista nọ ne sista nọ na mini kọb donu sa na aparahu ọrọ bani de aparahu n'anya na na-akarị agụ ni kọb ọnọ mẹ dọba nima nkapọ nọ nù ke ọnya kẹ anọ sọ ni taw taw taw dujo na waya to hande iya nima nu goja ahọ nya ni dọwara ma de pẹ wi sista ni ẹhẹn ama wa ezemere oni wee ma bẹ and ẹ ka ụka kata anamẹ kaso wẹẹ ọ̀nà yà kọ̀ kátàdọ̀ ọ̀nà wọ̀nyí wà ní fídíò àbẹ̀ anyị wà ní fídíò wà mí tírénì ọba àṣẹwé disgrace ayé kọ̀ nyà kàtà anyẹ́nẹ́ ọ̀yẹ̀ kọ́ sí courage ọ̀yẹ̀ kọ́ anyi courage ẹ̀ ọ̀zọ́ ọ̀ka wà na kpọ̀nà ayọ̀dọ̀dọ̀ ahẹ́ náà ẹ̀sẹ̀ ẹ̀mí kéne rè eri kọ́ ètò òhìn dọ́ọ̀ bẹ́ẹ̀ gùn dọ́ọ̀ tó tẹ́ wà ayé dọ́ọ̀. mala wakwete asigwa gwenyazei warinifid yezu awo mema anya n'ọrụsa eze ọhụụ n'aza dọ ọtịtị ọzọ manya ọsa kene bụ asụmasụ okoko do ahịa da abụba wa azụ a anyị rụwa asị nyọza danye ihe rụwa asị nyọza ugwu ọzọ etere do onye do ara ọgọm out ebe ike ọgọm out yara karịa na eke ọzọ na otinye ihe ụka

ana kaka alwathiq min nafsihi ana ka onye onye si kọ ọrọ onye n defend one technique that is intellectually ana ka onye a onye place lahu makanatun ijtimaiya muhtarima onye makana muhtarima onye praiseworthy position a kare ngwadureke wedi ike odunyonyene du ike wakan wawedi iwe dunyonyene wee wako iwe dala naam wallahi isi iwe ngaka ah mama ko iwe that's right mama ko iwe ama ukaba do ana dunyonyene onya ano sele bato egwan do se usho zele eko na na mana dɔw wo ihe pàtàkì dɔw sì lè wọ́n tọ́ rẹ̀ ká náà máa tọ́ rẹ̀ well it is not a personal aggrandizement i'm just here to make a formal report before i deal with him vehemently dáàkó iwó ẹ ẹ rọṣẹ òsì rẹ dáàkì yóò tún kọ ọwọ ìdó ahẹ okay i am here you. Oh yeah. Also, no, where you have where you finish yourself. Where where you go? You might be named the Avaro. Ebi ọ̀nà wa kà á bẹ́ẹ̀ sí ṣẹ́kù ìbánu lówó yìí lókàlẹ́ ẹ̀wọ̀n náà òyìnbá ọ̀tá ọ̀kà wọ́n kọ́ lè na ìṣẹ́ náà dẹ̀ wọ́n kébìrì náà kàkà owó tí lè dá àwọn yẹn nù sí káàwó kébìrì náà. akọ <laughs> wakọ wakọ iwo sorry oyibo okọ iwo do wẹwo do bushman ẹ wọn rẹ kẹkọọ ẹdọ náà rẹ wọn ni ọ bushman àwọn sọ nìkẹ́ náà wọ̀ ẹ̀kọ́ yẹn nuka ọ̀ọ́ta ká nuka wáyé ká nuka wáyé kò sóòlù ọ̀rìn you are a bush girl nuka kìbìlẹ̀ ọgọ́nù wẹ́rẹ́ wọ́n á kó ìwé ẹ̀tẹ̀rẹ̀ dútó yìí wọ́n èyí tó ṣe òhúwọ́ ọ̀dọ́ nìyẹn báyìí kò húwọ́ àbájẹ́ nù bọ́dọ̀ ọ̀dọ́ òjú wa tó húwọ́ dọ́ àyíká ajẹ́ nà ká ányìwẹ̀ ah, máa kà á dá àmì ẹ̀yọ́ ni àmọ́ là tíìchà mù náà wẹ́ẹ̀ máa tíìchà mù náà yẹ́ màmá lẹ́ka. تعلق المرأة أهمية كبيرة على المناسبات munasabat wal ayad onye ne ni aye ni hora aye ni ama ni gathering is kene hizo ati ichisale is kene hizo kuma watatamanna min zawjiha an yaqdira hadhihi raqba ladayha bi an yusharikuha farhatuha onye ne dey hopeful de history yɔ ka a ka kan na o sɛni wɛ kuma e bɛ wa sɔni wɛ kɛnɛ de yɛrɛ kɛ yɛrɛ o jɛ e ni ara jɛ n'a jɛ cɛ ka bɛɛ na ɲɔ nɛ e ɲɛ wɛrɛ nana du le sɛn de de a prof ee ɛ prof de na ọ de a himala himala mu de du yɔ lama himala musa ka himala himala dɔ ezikele ọyọ oko ẹhìn ẹ má nìsí so ẹsẹ ezika àìkú wa wa join na wa accompany nan ina ehi nan and kuma amani nyɔ ɔkwan wo do wa kaa do wa ahyɛ ne no ɔka. hadith ni imamul bayhaqi dɔbɛ ka antum salam ka idha qadima ahadukum ala ahlihi min as-safar ɔrɔdɛ nyala na ɔtravel duwa ale hibe to sewu falyuhidda li ahlihi falyutrifahum walau kana hijaratan ɔka sisa ɔno wa sɛ mi gift yosefu ọdakẹrẹ ẹkí stone ilẹtọọrì wọn yìí ròyìn lóka mma ayé bẹsùn mma ní ilẹtọ náà na mẹmí kẹne ní do you like it àwọn ẹkọ ọrìọ ọrìọ bá káwọn kọ náà láìka nù òṣèlú dèrè ká rus with kwaesi e èyí sì ká yín sọsọ yàn àbọ̀ ọdún yẹn naira dọ̀kì five naira náà ní kú ẹ̀rọ àwọn and five naira naira àti hadith ọ̀sá ọ̀nùtún mọ̀tò sọ̀lọ̀ sẹ́lá ẹ̀ máa wọ̀ ọ̀chọ́ ẹ̀dẹ́ náà ẹ̀ náà ṣọ́ọ̀bù ẹni màlá sí ẹkú hìchì ọ̀nùtún mọ̀tò àwọn ẹ̀chẹ́ máa wáṣọ ẹ̀ wáṣọ dáa ìṣàbẹ̀ náà jẹ́ náà ẹ̀rẹ́ lọ́kùn tó mọ̀tò àìṣ ìyá hùmẹ̀rọ̀ ó dìlítù rẹ̀ dùn sẹ́mi ní hùmẹ̀rọ̀ ọ̀nà bẹ́ẹ̀ wọ̀ hamra bi muannasi eh, ko muannasi ahmar humaira tasgiran abawo oh. o the little red one ene mani hosa ni nai ma aya to ni ahina o onya albani onye sala onye sala onye salma eh onye musin ọ̀nà ẹ̀họ́n ní ayé ṣe ìkẹ́nẹ̀ àṣọ́sọ̀tọ̀ ah, ego yọ́dà lọ́wọ́ ẹlẹ́kàkọ́ ahẹ́ ọ̀tẹ̀ ohun tó múlẹ̀ ọ̀tẹ̀ yá ahùnmẹ̀ ìrọ̀ ndòsí wà bẹ́ dùkú èrò màá ma àkyẹ́yìn ọ̀yọ́ àná ẹ̀ màá ní ká agogo tó múlẹ̀ àṣà màá ní tó múlẹ̀ rasa hau aho ahu je te hete ben wes kore na jaja ne he ntu muri nyima yan onu kusira so tun tun ah, ni dawo che na ho men osu mo tun muri on tun muri ah ile yo gona ka na won ore ahụ ọchị wa he eh, wa che ta pa ka jo i am okay fa ọ mis kemesi ticha abụọ nọrọ n'ihe zani ka na mekọrọ mekosa nnani agwa mtu muri ni hadithi nake buhari odawe ati baihaki anabu hurera dawe ki tahadu tahabu almahabba tahadu wa wa gi wa si gift yo lanne tahabu ta ko wa me ka anyi hub anyi love na kana oni especially ozewu wọ́n dẹ̀ nyẹ́ ńwẹ́rù ní sákẹ́ni o àmọ́ àwọn ṣe nọmba wán. ọkà ọ̀nyẹ́nyẹ́ òzìkẹ́wà gamọ́n alimara tutọ́ hibu an an yóò madiha ha zawja ha wa bi hɔsotin amama lahorin ka ahli ha wa ahli ọ̀nyẹ́nyẹ́ òhùrẹ́ zika gamọ́n especially ọ̀bìjẹ́ zinẹ́sà ànàkà nehidan àtànehidáwò. donye oh, na ehe do na do nya wana ko ahe only na ban no o oh, ko nya o mane o ko ahe on o ki un ala ne mare o ana sa wale ya o so de ko o lat no kwaru da sum sum le kam wa ka o wa do ka ka ban no ono no ana yo da highest dọba ọnya ọdọ kọ aba nom but wọ́n sá ọ̀kàkẹ́ náà ni ó tún kyá ìka wọ́n á sì dósè wọ́n ayé náà ìka wọ́n á kọ wọ́n á kọ akọ̀mọ́ ntọ́wá wọ́n á mọ̀ ní kàkẹ́ poro kene ono wago is ahun agwa wo malam oza o he sent o eko we na uzi jija ka agwa agwa agwa na ọrụ ho zo be bo cha ke anyi dis rola rola nen na ruke wara anyo no ru wa anyo ne wa ru an yudaibaha mudaabati subiyaniya onyele ne zikaye we poni mahani kozo yabo oyoko wanye ne jan enza kwa du du ehi du wa me shodo iwe wo aga wa ka exercise ele nyi na no shosa no wo e jotem exercise ṣọ́wọ́wò dada yín sì tẹ̀yìn náà kọ́mẹ̀ hó wàá nyẹ́wọ́ yín ṣọ́wọ́wò ẹ̀ wọ́n nàmẹ́ exercise. ìyá inú iṣẹ́ túrò kéhe ló àjá ẹ̀ ọ́ ọyọ súnmọ́ àkàní ẹsẹ ẹsẹ adini ọlọ́run adini kínsìn adini asọ́nù kínsìn adini ó jẹ́ ẹni dùn mọ́ ni mẹ́ wọ́n á mẹ́sàn-án kẹtẹ́ ń gbà ń tà wọ́n ebe enyi ọmọ ma ahị na-aba abọ ihin mọsikọ na ọsọ ma ahị babọ mi onye ne ọka stobetanni ọka onyene تحب المرأة أن يكون الرجل قويا أثناء الجماع وأن يستعمل كلمة المثيرة جنسيا وأن يستعمل تركا متنوعا ومستحدثة في العناق الجماع musatu rasulillah onyene indi isire somre kan asan non ara chere tide na wa mbe do kan onyene ezikai wa onoro na iko kata ijone wa ka pem asa anyi se lo mekike anoko dara do ọ láì kàkà wọn yóò kátọ́fù agwa wa ndetu prọfesọ aha nye ọmọ nai prọfesọ ọka yọzọ ahụ <laughs> aka uhu malam onye nọ laiki ka anyị si akọrọ ba na ige ọka omisọyi qawiyan asna aljimaa wani katabtaki onomen abdullahi ibn mas'ud a'lamu an-nas bi ahkam al-quran radiyallahu anhu ina abbas abun tumuri abi hukum hukum ni ni qur'an ni ni qur'an ono yehu ihano nyone ijo tuke kapengo ruwani wọn náà pàpà dọ́rẹ́ lè rí ṣẹ́ẹ̀sì dọ́rù break dọ́rẹ́ nan láwọn náà pẹ̀ hín bàn nyọ́lá iná ẹ̀ àwọ̀ ẹ̀ wúre báyà gara nyàwọn náà ẹ̀ báyà gara. de usanu kọ́ àkàkà ah ẹ̀wọ̀n náà sábà ń tún wọlé wọ́n ní nílẹ̀ ẹ̀ náà ń dọ́kà wọ́n láyà àbí sábà ń tún wọlé rẹ̀ ni ṣùgbọ́n wọ́n yẹ láàfọ̀ ẹ̀ wọ́n àná prof anya no jaru ditu ana anya no ko ihu eh, zaitun ina na anya sana ko ito eh, ba ame uduhu eh, malam but why ka when you saw it because all the time we mala eju mo vele ore so Okay. onye ne e life kene oko obe na kibile ni omelula تكره المرأة onye ne destiny ni تكره المرأة أن تسمع مديها لجمال أو ملابس أو طبخ أو ترتيب آية امرأة أخرى أمامها مهما كانت الأسباب onye na hit ine he nobi ene o oho wanye nga ho sawo do ya oja ni do aga mo nye no do aka ko nye no se do aka ko nye no kai wala kista la ruan do aka ko nye no ara mi sa do mana ka oja ni ene he tampataki ọdụ aka onye na saka onye na na wele ọma na ile hido tinye ọ esi na ihe dike na ọwụ nọ mana ka ahụ keche nyere ike na ọtụ omori onye ọlọga sallallahu alaihi wasallam ihe na ọrụ kwụnya ni aisha sị misan danye so ntụ omori ọsa na misan ọ ịgwọ bọọlụ kọ na ọ ịfa ni ịsa na ọ ịbi ló duka ọzọgọ tó mu ni ara akusawa ọdí ẹni káwa rẹ sani aisha rẹ lọ hàn dọ́ọ̀mà ni kanahẹ wọ́n mi kíkì bọ́ọ̀lù náà wọ́n tí sá tẹ̀pẹ̀ dọ́ọ̀wọ́ kíkì ẹnu hàn. ànú tó mu rẹ̀ wọ́n kàkà aisha ẹ̀ sùnmọ́ ní òdìrí ọ̀yọ̀ sùnmọ́ kànà it's it's never done ọ̀yọ̀ kò it's never done ọ̀ọ́dọ́kọ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ àkùnmí sábà ń dọ̀nà rí ọ̀ da ose ose onu kwa misayo do sho to disi ono do do aga ma be go na kwe aw katakrahu almar'atu an tazkura laha uyubaha walau walau kunta mazihan wa bi khasat amama al-akharin onyene ini hitika ohuwen ni wato yani abu dala oda kazi ya ka wala kunta mazihan oda kazi ki mizah oda kazi ko ino dini lu jere no ino dini to se to se ruwa oda ko tu gan yana ma do yala is so jori no nya so akome takola hurma a أن يهددها الرجل بالطلاق وقل ما ينفع مثل هذا التهديد بل غالبا ما يزيد الأمور سوءا ونحن هيد كواكا هكا هو أنا من بميو أشوف ما أنا كامينة كمارا أنا من هراكا هكا وأنا من بميو أين سو داتورا أبي ودي تا تكره المرأة كثيرا الحديث عن التعدد الزوجات ولو على سبيل المزاح فتجنب هذا الحديث ما استطعت onye na o hedika aze hatu kene do ahe ma anyo no sa ma anyo no sa ba ka so nyon onye na odaka do kwa anyo sa so ka Because what a care person. Oye de ko anyo no sa ma a to do ahe. Do iwe kuma do ina aka no la do ka yo se le e ono ma anyo no sa ba ka wi su yi. Ada ma se no Okay no non. Ko na Ama e ka wanyo no sa ma da ile anahu no ka hino naika onye na esiri anahu ka ka yo atono hit mala o za tetini 23 and any any 12 and em yani so but anawa is repetitive isany so abesa mana mi ka wewi ni lọ́wọ́ sí pàtàkì. and abụọ mere n'idika ọba onye nọ ọnọrọ ewu nílẹ agọ anyị sọ na ịka ewara anyị ma ịkọ n'ọrụ na ịna onye ya ọya ekwuo onye papada wee si kọba osiri ahụ wezi kowa osiri ahụ enehi na okekere e ọka waa asaa asaa ọdọ na ome wa ọrụ asaa asaa na ọdọ na ọba ome ọba ọka ka jere njẹ ịzọ shikina the best na ọdọ si wi n'ọba nọ ọnụ. ene onore roro sana ro konye no me donyi oyisho ban pataki ene is about 16 oma je ka anyi oichi nan kan maka onyi papa no ka la yuhibu zawj nasihata zawjata li anna nasiha tajalu nasi fi maqami ala min al mansur ọka ọba ọrụ ọrụ ọba ọrụ ọrụ eme ọsọ si kusen nọ adọ ase nọ eme ọsọ si kusen nọ onwe ase yẹ ịdị nni ọ na anwụ ase ya la ọ na ọkụ onye gbanye hụ n'ọzọ naanị ọ na anwụ ase ya ọ na ọrụ ọrụ ọrụ na mmiri unu ọ na mmeka ẹ ma kụ idosa n'aka nọ ọ na ya na edabata ahụ ọtọ agwa ahụ ọ ya okwu. aga wa ose wa wara amune sala wa sabedu ahe wa mani me itakulla qala allah ta'ala ata ka do do aba o de nyisa men do na hunyi do jina to da jina zano so e lo ka bu is ka so zon kisai wa nyu banyu no kuma kama inna nasihata tuzhir uyub az-zawj التي لا يحب أن تعرفها زوجته وكان كون ميكا إجا وزين ما إجا سي وزين ما أدواء سوان بابا أكو يهن أبي أكو يهن أنا إكا وين زيكو سانو إيه أو يسمع كان أكاقوا فإذا أردت نصح زوجك فانصحيه بشكل غير مباشر كقصة عن زوج هارتك أو صديقتك مع التأكيد على أن الزوج مثالي وليس فيه مثل هذا العيب أو النقص وبالتأكيد ستجدينه يبتعد عن تلك الصفة سريعا وكبوا يجوزك و و give advice your vow because ọba mi na ero ka ọ na arụkọ advice ẹ ọnụnụ shew tinyehi so wa advice and ọ na ero ka ewe kwu unu na awọ so wa azami choose a way anaghị ka ọ suitable to ọba ahụ ok example a nka were ka na-ehi na edu ka correct anyị nsọ nọrọ amị ịnụmọ na nsi du wanye nwụsị ịtọpa ọ dị n'isa anaghị ka ọ mmanụ na se result ana ya ra homa ni anime into pono wuri ko ra wala ka bi on nyimbo sin ma do ko no rono makobe hinde oreka limisli hadha falyamal lil amilun ko eh eh, eh. an ko no majina gwena ijo ra do ko no ono makobe de oreka hen eh. eh, han ke mo le majina gwena eh wo kwa eh do ka o oh, oh. So why Jesus bora na ka ọba mi kiri ya wee even anakwa anakwa mu ẹsi ono mu isa dua sọ ni alalisa ni rasulillahi sallallahu alaihi wa sallam hot bin nas ala qadri qulihim kare yọ according to his level of intellect according to his level of reasoning. ọkà ọ̀nà ìsìkà báwọn ẹ̀yẹ nìkan ọ̀nà orí wo ni ìṣe àgbóze. kaika ọnụ ya kebe bosa na enina gọọmenti agwabọ ewese try poro kene obi love ni ihe ọ na-etere wọ́n sì zọ̀wọ́ ọ̀ka akẹta náà yà ń dọ́ni akẹ́bẹ̀ báwọn. ẹni ọba anáyẹkọ ọkata mu ẹsẹ ọkata mu nàdá ose ẹni rọ by challenge challenge anáyẹkẹka ọhụụ ni adumu ẹgọ do akẹgọ maybe wíìsì ká kàdé ọba ó sì kọ anara benika almar'atu iza bakat innahu min adatihinna amma rajul iza baka talim anna asobahu eh, fitna ok were konye ne suni ina la adonye no ya kusuni onye ne anyi seme esuni enyi seme esuni that is why ahami film dan yeno need kesuni nda asanye netizo ndo da kego oyeko akama juwere konoru na esuni anyi seme wene lego ni enoru gbanyi seme ni e oza ihune do oza edu agwụkọ mania onye na-ere na ụrụka wara tụọ ya bụ wez ka wakara ya ọbaụ ụwa daa ya ome ịrịọ na ụwa ha ka ajị shobo kaya suka fi am so rusha na yan de go na woro hun dia o e we kare e ma e go na kare wa ile ida we yan o we da ni o ma ka ka salam alaikum alaikum salam sameo enyi duvahi ijara wa ko kala ko de kam se me do e wa e o sɛmɛ do kɔ aka ɔyɛ ko ɛlɛnyi da he sɛlɛ na wa yina nɔrɔ na wa na ka anyi ah, sɛ yina ni ebi eh, jɛ ɛlɛ to where you leg outside eh? <laughs> sack sack of no return again. onye ne asọ na-ese ịzụ ọba nka ịnịrị ya ọnọ jeen wee chi yete eh? ẹ̀rọ ọmọ àkàtà ṣe chi yete eh? ọyọ sí màkà nù chi yete eh, wà o because ọwọ àmìká àsúnyìn kébùrù wàhálà ẹ̀ka ní wà mìíràn sórí ipò wà wọn àkàtà. ọba okumokumi anabo oboro ẹni bi na esiri osen ni ke na ere ẹni praise worthy action ẹni ere ka osen ni akewu ẹni ere ka osen ni amisa ẹni ere ka osen ni ihachi ẹni ere ka osen ni ahim korode wàá anyi nwọbọ nọ nù tọ́ àìwá ma bẹ́sẹ̀ nínú wàá dáa yín dúró kìí wàá hùn nánà wàá kàtẹ́ ń pàtàkì. because ụmụ ama ahụ wipon ọwịwụ ya ọyị wipon kporo ọwịwụ wabidi wabidi dịka anyị enwududo n'ụwara anaghịkwa dudoro n'ọbara tumpene ọyịkụ danyi dodi tumpene danyi dodi karịrị anyị dodo anyị ka ama n'ụwara wa ama n'ịchọ ọhụrụ chacha dọọ ma nime iwọ wana me iwo dan do dan ka ame wala bi poro na i chips e ba wana dare do mana me dani nyi je nyi be the do e ka se ho dare do ho wa yo da mala inus eh do me so ka mi se e na ka o ka ka iso kai wa mani me me kura haya wa wara get ni isonya do bari weapon ihe ọmụ mere na ukekere oyoko mgbojuka kara ya na umen and wa kara eyo he non ama wọn ma dị mee ọdakala ikan na ka wuko ikọ kara eyo umen dọka ọkụ abị ayi wa ma ni oku ma shori ma kara ahụ ma shori me kara eyo and ki gẹdẹgẹdẹ. O sì me like kan ọba na ọ̀ṣọ́ ni mo aka yín náà ọsọ ọba bàbá ọ̀ṣọ́ bá mo bá yín kọ́ bẹ́ẹ̀ náà láìka nù àwọn àkàrẹ́ ọba mi is lovely lọ́sọ̀nà ká ọba mi is sweetie ní ọ̀nyá yìí dáadáa ọ̀bẹ mi ihe náà kúwe rẹ̀ wúlẹ̀ nù sí dáa ilé tó o ma láìka àkàrẹ́ jù nù

ọ̀hẹ́ rẹ̀ kọ́ ẹ̀mù wọ́n hàn náà kọ́lá hín ọ̀gá mú kọ́ ahị o ó mi sùkúrù rí ikú ikú àwọn náà òun mi ayé ke ilẹ̀ náà tọ́tí làbọ̀ because ẹ̀yà dán ìlú àwòsí nìkan ya bí ànyìn rẹ̀ nù kéèyè ilẹ̀ nù simple. hụrụ enwe wanire ọka onye na owe na bọrọ tụrụ ahụ and ọ na asị ka anyị ka akene owe na abịa ka akene ọzọ ọrụ ọrụ ma mee welu ka ahịa asị mee ọrụ ipe fon ihe ihe san Marque perfume. perfume. Ọ na-esi nke ewu ji dizaina. Ọ ka anyị dizaina perfume ene. Anyọ ni ehe awọ. Tyrants gboro. Emu dizaina na kamala. Wa man shoke ndo mama ni men. The next three months. Amara e. Wa kunye na ju amara akọrọ da agwa rewe. Wee Wee ri le goro na na ọsọ na na. anyɛ no one fifty wa ɛyɛ nyinyi anyɛ no hundred naira ɛn eh? maa ne yɛ ɔka náà ɛka ɔdaka bi ɔsɔnya kene ɔsɛ lolo no ɔma no hɔnyi da wa ne shh shh shh ɔma sisan bɛ rinu ase ɛn eh? ɔsisan bɛ rinu ase awɔ di se nyi dɔwɔ mi sani dɔw kuma ni just perfume ɔnɔ kɛn dɔw simi koskori ma ɛn ɔzɔbɔ mi asayi kan ɔgɛ gidake ose ose wa mɔ ɔmi prophetic medicine dabɔ la wagi garlic ne wani. àti wúlùbà wúlùbà wúlùbà ẹ̀ lẹ́nu onye na-emozi ọ na because ha nye mba ahụ ajedu adagozi wee adagozi ọha and onye ọha sị emeka ọzọ chọrọ ọdọ anya gwana anyị nanị iwu nile na-akụ ehu wee onye na ma ọ amala atiti ɛpare ne dara kosi o dara hyɛ akohin anyi room fresh why room fresh ɛnɛn na maspiran kene o pɛn na kɔnɔnɔn daaw kɔnɔnɔn daaw ɔta dagure yi change kulɛ because anyi lɔrɔ na ika wa ku yɛ ɔsi kɔpu dusu enyi wa nanke kɔpu ozi yɛ you have everything. so enwe mne na ọzọ hiohi nehi mala ọzọ hio anihi nehi ka ya wa ụka kọ hio ọka finally

أراك لا تجعلي أحدا من أهلك أو الجيران أو الأصدقاء يتدخل في حياتكما الزوجية فالزوج يكره إطلاع الآخرين على حياته الخاصة لأنه يعتبر ذلك جزءا من أسراره الخاصة التي تتعلق Bi bi'irdihi wa sharafihi oka asumale nyenyi ina nehi dawo ewonye na akare anin awol jiran awike ina na ikera goro awol asdiko awike notawo asumale nyenyi ne ne onoro onoro ke eyatadakhal fi hayatikuma azawjiyya kenne ngoni your matrimonial life ehi oyi areveru saw oka agoki fazawju abawa yukrahu yukrahu itla alahorin eni yo eni hetan kaznese a look into ala hayatihi a look into his life لأنه أقول كم يعتبر ذلك جزءا من أسراره is considered ki one of the secret and ato ha won allati ta'allaq ana ki secret and no onye link with what erdihi his honor wa sharafihi and his dignity agwawo e wa ba ko ba uchi ka do ya to ma kare do ahe menyo menyo ya nyam menyo ya nyam de su le bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò serious wà á yọ̀nyìn. onye ne onye boro of those days onye boro of those days wan hari gado sere yoba ni tuan kaka kware Nanyi nyi suru wao so ba oka o dozi on nyemba e kono nyi support but bó hàn sáwọn náà ẹ ma na ìwé bóra ni ọmọ ẹgbẹ́ mẹ́mẹ́ ẹ broda wàá nyọ nẹ lọ́sẹ̀ ò kárí àwòrán sísítọ̀ náà yìí dọ́ọ̀ náà ọ̀rẹ́ rẹ̀ wọn dọ́ kárí àwòrán yánni ọ àdáni ọ nyé ìlànà mma ni e e, e, ike eh, anyị

do cost our dinner because air house ona air ko ni brother na na ona ko dini do out of kibr do become eh lalace eh do lalace àwọn arẹ kó ìwà dáhùn adáhùn ọbẹ ẹtẹmẹ ẹtọ ọdahin ọba awo so wɔza awo pàtàkì taara ana yàrá ɔkara yi wɛ nani jɔ ana yàrá wei dɔ yi hɔ ɔno la si ri hɛ no rɔb non ibrahim alayhi salam ina di sɔ imam buhari dɔ wɛ o ismail alayhi salam ɔmɛ Ane ibrahim oge he wa otu a otu ni ismail amado tu sani dɔka ɛtɛmɛ a ɛtɔ da ime etu ɔba dɔka ɔno otu ɔ owe etu ɔ eya awu dahi ni dɔka ɔdahi awu enyi problem dɔka anyi problem sɛmɛ aso yaare mɛ de akɔsɔrɔ sa ɛdze e nyawɛ da complain lɛ lɛ yin.

kano kayo kwa hurero non o ọkabụghọ ma hurero non e wa kame o o tabu ya o an seme wake ohura na no ni why that as i say we can say we mmeri sare nne saf saf du yesu huru mon mon dore nyosan we do no si le wàá ó dẹ́ka ó ayé sorry ani ibrahim na ọ̀nà ọ̀dá anabi ismail ìyá wọn náà rẹ̀ otu ka anabi ismail ọrịa nọ́ọ̀sì anyin ó oh, rẹ̀ tu anabi ismail ìnìyí ẹtọ́ mi à ẹtọ́ dahin ọba ọ̀yọ́ ọ̀ dahin awi oze òní dọ́ka oze yìí pàtàkì ẹ̀mùrọ̀mọ́ bá náà mà nílẹ̀ hó gbòòrò dóòmù àmùgọ́ mbọ́ yẹn. ekwa ka ọka m ata nwa akụ onye nwa akụ ya harịsa ọba ọrụ ewe ka aka ka m kwụ ụzọ nọ ọ na-ahụta ịzọ ọ na-ahụzọ nọ jee ịzọ sọ igbari hadisa mma ka wan anabi ismail ọbẹ dosa na kaa nka anyụ na ibi sọ anyụ na ibi sọ ni ẹnabi. le jojo no ka e adam yo no e ya ok out on to ye o o ko zo no wa ina wote ro e wa kama na wono لقد كان في إبراهيم أسوة أبا so ya nyung sim ya nyung sim sunna en wai so say be careful wa wa na hewa wa ka he am ka ka wori mele salary salary ni hidora na enwa wonyo awa awa na man better jonya awa wana man kawa so donya onye onye wa weka awa su ni ada kan shoro na ndo en eh, ya ira ai tetere so manika wa seme e eh, ara wana ka wonyo onye wa ko en so ni ye ka ko wa na ne ibrahim na na wa kaka tọ́ ọwọ́ òyìnbó ẹ̀ẹ́n but wàhálà ṣẹ́gun ní hìmí dọ̀nyẹ́bà ọkọ̀ àkàdá a aka kezu ekọ mọ́mẹ́dẹ̀ ya wẹ́ nà nyọ́ ya ẹ̀bùrú yà mọ̀ra kọ́ nà nyọ́ nọ́ nyẹ́ nẹ́ dẹ́ ẹ̀rù pààni lẹ́m ẹ̀rẹ́ nọ́ ọ̀nyẹ́bà wà nà ká ani ni kɔmiti da kiri awo n'asi zɛ tɛn And sɛmɛ agu kowɛ ma wura ɔza agu wa kama wɛ ŋma o ɛlɛsɛ kata wɔn no nyi kɔsi ɔnɔ so ɛdɛ ma wɔn mɛ and i so it i love ah, anyi onye anaghị ka. ọ̀rọ̀ ní sunanu tirimizi ọ̀nà tó ń wọlé sí regulate law ọ̀nà tó ń wọlé sọ̀rọ̀ sálám ọ̀ka ahbib habibaka haunan ma asa an yakuna bagidaka yawman ma wabgid bagidaka haunan ma asa an yakuna habibaka yawman ma ọ̀ka wẹ́ẹ̀sì rẹ̀ ọ̀dà duwanyi hubbi yolan siliane tere duwa objective ino silianu silianu anyi tuwa gwan silianu ona be o muri oni sinyi ma john o kasame asa an yakuna bagidaka yawman ma e ara one day one time da kono kure wo nu hitu kekere wabuge bagido ka haunan ma wanyi hero da duwe hitaran yara nyi heran be careful aika ka lillahi yan same asa an yakuna habibaka yawman ma ayare konya da kona ko zanu kusile yan we kura ashe ito da no bajo so ile e baro si ani oyi chana kai onye ne smith kama kanana non in sasa no muri konera me ka azusi ok walbanin atozi azasi kanu muziba gote azo anyi lo wono wal qanatirul muqantara ati ugwana e ka akogo min azhab wal fidda ini gold ati silver wal khayl al musawwama ati mantana kaka ara mo bi ditinyoje mantu buru isazuse wal an'am ati ko anyi supa akako anyi obi maru wa anyo bateme wa anyo bewo wal hars ati ayada ni lezi kene nyi are da kaka ya beza ko no twa na no nyaro nyi don muri ka aboson zalika mata'ul hayati dunya aboson ewe means of enjoyment items of enjoyment in a honon kene wallahu indahu husnul ma'ab omori kafala kitara ido no omori hi anyi better alternative sa bemenen abonye no nuere ne hanan onye no la hune he wallahi ansi monye na nakuina jenare is she is ugly abonye na na hine he ne la hukekere ana ke la hukekere they are too ugly to enter aljanna oyo sima kan teyanon eonon abonoro everybody is too ugly oyin wal janna agwawo do azo do nye no wal janna da showa tini mu zori han ono mu wan dey ne dey increase uzo than 100% do wan al janna aba mi rai mu norun oyo suma kan so awe onye ne wa kan you have the better alternative there awe ziwa kan oh ويطوف عليهم ولدان مخلدون إذا رأيتهم حسبتهم لؤلؤا منثورا أبا أني إزوي زوي ينغوري ينغوري يانا كإزوي زوي أبين small وينغوري أنا أي مهان أنا مبيتري ono muni mihina jana na ka they are in millions e me in millions abo e me bo were wa jinde wo de wo zo ihuna wo de izo huna hunawa ana kiju ere wa o ana ka wale me ki ku golu gura man ko gwa honya do manaj da man je nyare nyare abo da ka me chaka go tena janan da ku ko furuwa da ko nyaruwa e nyenye ore tu amele ma hazi do ore tu no no ina ni do re do du ho ala e nye ho ina ni so wal bani nanon wallahu indahu husnul ma'ab wal qanatir muqantara min az-zahab wal fiddah cup onye ezi wenye na aljana cup gold and silver eh? everything now with gold and silver wal khayl al musawwama ati isa itura idani kuweni ndikawatorisa eh? oni ndikawatorisa ili wako ano domu ile shaheyo domu ana ile shaheya na nini wekwa hako atorisa gija gija gija enyi eh? do wele sa hana na ka enyi konto wedge enyi potholes wal an am ati supa e, enyi oni di supa na ka awa mi dote hmm inomi kolire ri yin oyeko inomi kolire ri yin ko e e na janna eme hehe ago tuma eme hehe

ɛtukwan ɔɔrin ɔɔrin hu nɔ bon maru wayi maru ɔyɛ ɔmo na ɛni n'ɛtukwa wɔ ɛtukwan no ɔɔrin hu na wɔ yasala agaw do muri kiwa ɔlɔho indaho hosnul maab ɔlɛkitare do numuri anyi better alternatives of all these things so agbawo do erika abdullahi nasir olwan ɔgreedi love ọka anyị high rank of love danyi middle rank of love danyi low rank of love anabi high rank ani ọkọnọbi ọmọlini anabi ọbi n'aka nani anabi ọbi n'aka nani ọnọbi ńlọ ọbọ n'onyi yosef. ọnụ onye ọnya ahụ atịnị ọnya ahụ ma ahụ enwụlọ ọbụ na-enye eji ahụ ọka na bi low rank of love ẹna e bọ wà nẹta ni ọna bi anakaka wa anyị dusi disi obi ya ụmụrụ hin agụkọ esi ya no agwa wa okomori hin ni oyisi bẹ na take care of. deesire ɛhu mu na de esire ɛhu lecture no ɔmo sanni ahɛ esi mu na ɔdɔ ɔhyɛ tena aka na wɔn na wa ɛka oyihyɛ a yɛbi ehyɛ ho ehyɛ ho tene rɛza ase tasmaun wastakurilaha li wa lakum innahu huwa rahim. an kai ma kàlẹ́ ntòmòlì asàbìnú mìsíọ́ ìjọ. maybe anyo dɔb di now danyo na ahyɛ ɔma hɛn olùbɛ to ka akilɛ ɛrɔ edi with him eye sɛmɛ ka asosɛ nyɛma wo deal with him is this ɛrɛ yi ɔntu omori yi with ɛho wa wa go kolo ka chiro to mori do mere oh different ko wa go kolo ka chiri odo de do mere ah two different things even like now wa ri di صارم المسلول على شاتم الرسول أني ابن تيمية من رحمه الله أو أني شريعة كاي أو كو مريه هو أو كاتيرو مريه دو تنبان anawọ otumba anyị islamic state bụ awọ ama otumba anawọ anyị islamic state lọ́la kó ntòmori hùn ọ́dá katumba ọ̀kàrẹ́ lọ́la kàyé wọ̀ so ntòmori sọlọ alẹ́sálàm ànì wìlẹ̀ so ọ̀ọ́mànìyà ẹnìkè maybe anyị ọ̀nà àmì rebellion it's always good to get the adult informed and clear out of it what i mean by that is as the topic of doko akan wọn ṣẹṣẹ just make the adoptee aware and stay clear doko adaw àwọn adoptee náà rẹ kọ́nù kúrẹ́ ndọ́ náà wọ́ọ̀rẹ́ ní bàbá ọ̀nà àwọ̀ aso mẹ́wàá was uh, a mediator ọ̀yọ̀ sùnmọ́ àkànnì ẹ̀ wò de de awo try de kan as on fall this in the same shoe omo yanyan ake mistake of one person could be lesson to another person so wallahu alam o wa len bara hen na la wa ko mu ọka may discover harun and and his group kí discover ka. oyin coca-cola àti fanta-cola ẹni èyí wọ́n rẹ̀nà sí boost economy yahudi nù then bàrà àyàn so mirinda pepsi nen ẹni èsì kẹ́ni onye nọ na esiga ike wa akwọ ni wa akwọ ka ya ịbọ ni bọ ni nye ewu idọ ni ki blessing ọ bụ nka like who are you this your awkward looking na ọzọ ka but onye nọ ya. Do dokuon oyo oh, suma kana dake the reverse of it eh onyi zonye ne divi na da now this time around not dokuon da ikono ko wala anyi satisfaction no derive then owo ni wani idosho weton kama salamu alaikum da nyawe tawakan your the hypothalamus Will be in vibration. <laughs> oh, you smart can I? Do you see the whole that? Do I see ya? So one man understand the concept of love. It will say man argument in a because let me tell you, Manyan Kaki, 90% of law no sɛ onyo is hidden ɛwo ɛwo ɛwo ɛwo kyanki kyanki even hako one hundred and one oh one ɔno ahyɛ abane zɔ ɔne ninety percent tan over hundred bɔnɔ tɛ wɛɛ do ayɛ kɔ nye ne osewo na dɔw do mozi do ayɛ kɔ siri a o jɛ wele otu a dɔw hɛlɛ ba ha do wana ka itwele ome subanya wana kitwele osha nan ele non we za okobi ya yenyinyi anda bo ze le kai ah e bo no me an e wi yo lo na la ndo mana ro ya non ehe bo sa ba yo si wo si le ya won e we wa zin dom do ko mele ko wa du to hu da ka e di pe ona hin da kwa dipi ono kedere kayo kwa jivi ono wa konyi every kwa parahu nene wa nwazi ni don leba jipi ono na ate ko so na os mm onya na doko na nyu dora nyu all these things are there you honor na yetere dure ki wa nyu ne do control law agodo ko moral ri je akunya ntura okapen do daroto do daroto ruwe ejanyi enwere nenu <laughs> musatu rasulillah amesi kama hela <laughs> do wa rote na chara do jira wa re nwa o oyeko wa re nwa o ba wota won se hayato o ba wana lie down flat do ri won aso akokare eh wee kare don ya kwede is kawa kare because oil kono dey fail eh dok dawo ha e ona ika e o chele to da doka maybe anyi mo no ya ran do chele to doka my